الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين olùgbéyìn lórí pé tí èèyàn bá ní ọdún ìtàgbà ṣe ìta máa ń ka sóra pàtí àtà máa ń ka sóra lẹ́yìn ilé níláka alákọ̀ọ́kọ́ tí èèyàn bá ṣe mistake tó fi ka pàtí àlásán tó fi rògbò tí èèyàn ní ìlú ìṣèlú ìsáwí àbẹ́yàn ní ìtòkà àtàṣe ọ̀rọ̀ tó wà lọ́dọ̀ àwọn olùmọ̀ òun náà ni pé káka sóra mi lẹ́yìn sóra tó lè Fatiha súnmẹ́nu sọ̀láàtì káka sóra mi lẹ́yìn sóra tó lè Fatiha súnmẹ́nu sọ̀láàtì gbogbo ń lọ́wọ́ ẹgbẹ́ súnmẹ́nu sọ̀láàtì téèyàn bá ti gbẹ̀ gbogbo ìjù lẹ̀ kò ní ìdòtí dúró sáàmù téèyàn bá mọ ọmọ ìjù lẹ̀ gbogbo ohun tá à ń pè ní ohun tá a máa ń kí lórí ìrìn tí ó bá mọ̀ mọ́ bí oṣù ní ìgbà kan látọ̀látọ̀lá àtòkò èyí ló ti bàjẹ́ gbogbo eléyìí tó ní ìgbélé eléyìí tó ní ìgbélé tí wọ́n bá gbé tí wọ́n bá gbé ìjù ìbílẹ̀ ní tàbó gbàgbé tó ó sì èsì tàbó gbàgbé tó yìí lórí tó bá lọ́jọ́ ní lójú ìjì òun ló jẹ́ pé ìbẹ́nu rẹ̀ tó fẹ́ rákà ní ọ bàjẹ́ òun náà sì nà lùkánù sọ̀rọ̀ orígun òun tí wọ́n bá ti gbé ìgbìlẹ̀ ẹ̀yọ kan ní gbígbé lẹ́bẹ̀rẹ̀ méjì lákàrẹ̀ tó bàjẹ́ ọ̀kẹ́ wá bẹ́ẹ̀ náà wọ́n rí mọ́ ọmọ ni gbogbo olùkú bàjẹ́ pátá ìyàbá rẹ̀ sálámà tó tó ń ti òun ní tẹ̀kẹ́tẹ́kẹ́ sí rọ̀ ṣùgbọ́n àwọn wa àdìbá ti sọ̀dà àwọn ọ̀rẹ́ ẹ̀yìn àwọn jẹ́ òun là máa ń fi ìforíbalẹ̀ méjì síwájú ká tó sálámà tàbí ìforíbalẹ̀ méjì lẹ́yìn gbàtàkà sálámà ta ṣùgbọ́n forí balẹ̀ méjì ọ̀pọ̀lọpọ̀ máa ń lé ìpínlẹ̀ ọ̀kẹ́ forí balẹ̀ lásán gbólóhùn tá a máa ń wí tàbá forí balẹ̀ á sọ àkàlà sí tàbá ti fi ká àrùn tẹ̀sí tàbá ayé mọ́tà àti sálámà ìdìbà kẹ́ forí balẹ̀ látàn àwọn àdìbà ti sọ̀rọ̀ àti òun lọ bá káforí balẹ̀ lẹ́ẹ̀mejì síwájú ká tó sálámà àti lẹ́yìn tàbá sálámà tà ọ wà lọ́wọ́ ọ̀sẹ̀ tàbá tà ṣùgbọ́n àwọn súnmẹ́nu sọ̀lá nínú àwọn súnánù sọ̀rọ̀ òun ni eh, kéńkéńpé òun ni kí ah, kájòkó díẹ̀ síwájú ká tó dìde ráka ẹlẹ́ẹ̀kejì wá nínú àwọn súnánù sọ̀rọ̀ òun ni yálà ọwọ́ la mú lọ lẹ̀ ní o tàbí ẹsẹ̀ la mú lọ lẹ̀ kò sí ìta mú lọ sọ̀rọ̀ àti so àwọn olùmọ̀ ní pé ní tó bá jẹ́ súnánù sọ̀rọ̀ àti ìtẹ̀ ọwọ́ ayọ́tọ̀ táwọn àkàr àtàwọn wàjibáàtì kéèyàn bá mọ̀ ọmọ ògbóhùn jùlẹ̀ òun ọ̀bà òun jẹ́ òun ọ̀bà òun jẹ́ ìpè ọmọ ọmọ ọ̀gá ẹgbẹ́ jùlẹ̀ òun lápèjú àwọn bàbá wa ń sìn lè káwọ́ sáyà ọ̀bà òun jẹ́ àwọn olùmọ̀ mi sọ pé ní ń bẹ́ẹ̀ nù rẹ̀ ní tí ọ̀bà òun jẹ́ ní ń bẹ́ẹ̀ nù rẹ̀ tó bà òun jẹ́ kéèyàn bá mọ̀ ọmọ ògbóhùn jùlẹ̀ lápèjú ìkọ̀ mọ́ ọmọ ti kọ́ ọmọ ọkẹ́ fẹ́ wùdó náà ni mo gbà pé ọba àwọn rẹ̀ jẹ́ ọmọ ọmọ ìwé kan ọmọ ìjùlẹ̀ ṣùgbọ́n tó bá gbàgbé kò bá òun yẹn jẹ́ kò bá òun yẹn jẹ́ àwọn tó bàjẹ́ sínú ní sọ̀lá tí èèyàn bá ti jẹ́ nìkan tó yẹ pé gbogbo òun ìjùlẹ̀ àìsẹ̀ rẹ̀ ti ṣùgbọ́n sáré tiẹ̀ mo ń pè ṣùgbọ́n sáré àìsẹ̀ sẹ́rìn rẹ̀ èèyàn wá pé ẹnu pé ládàá rẹ̀ ò ní kú tó káfí súná nìyẹn ládàá rẹ̀ ò ní kú ṣùgbọ́n wá ìbá ti sọ láti jẹ kó tó di pé òwò ó pè é àti ká forí balẹ̀ lẹ́ẹ̀mejì tọ́wá ìfà bá dé òkú ni bàbá sálámà tó láforí balẹ̀ lẹ́ẹ̀mejì tọ́wá ìfà bá dé òkú ni ká tó sálámà láforí balẹ̀ lẹ́ẹ̀mejì wọ́n náà tó ara lẹ́ẹ̀ẹ́dẹ̀m ìmọ̀ bóyá ẹni tí